وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فون ولومبا أترك أتجي ونبوى محمد صلى الله عليه وسلم أتي يا مراجع أتي يا صحابة أبي الله سبحانه وتعالى كما شاء اللي أنك وكوني أدوي تراري عليني بإذن الله تعالى a bẹ̀rẹ̀ tààrà nínú tafsiru suratul fatiha ètí a fi tíra tafsirul karim rahman ti àfáwà sheikh abdulrahman ibn nasir asadi táfi máa ṣe àtọ́ka tábàtí ẹ̀ àwọn kankan àbí méjì tí a gbà padà máa ṣe àfikún ẹ̀. Now ní àná àti ṣàlàyé ní díẹ̀ àlàyé ní ṣókí nípa alfarku bayna alhamd wa shukr ọlọ́ọ̀bá ní alhamdulillah rabbil alamin <clears throat> sheikh abdulrahman saadi tó nítumọ̀ alhamd rẹ̀gbẹ́ àtúpẹ́ gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé ni sheikh oníwọ̀ sanáwó ala Allahi بصفات الكمال، kamal ọ̀nà ni bí máa ṣàyẹ̀ fọ́lọ́n pẹ̀lú àwọn àrùn ìpín tó pé wábí àfààní ìdáyọ́ tí bẹ́yìn alfadli wal adil bí máa ṣe ẹ̀yìn fọ́lọ́n bá pẹ̀lú àwọn ìṣesí ẹ̀ èyí pé ó ń lọ láàrin déédéé àti láàrin àjùlọ rẹ̀ a sọ pé déédéé ọlọ́run bá subhanahu wa ta'ala ni lò pẹ̀lú tó bá fìyà jẹ àjùlọ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala lò pẹ̀lú ẹni tí ó bá fi ìkẹ́ rẹ̀ tó bá fi bá lò nígbà mo sí hadith Abi Dharr al-Ghifari radiyallahu anhu tánà bí sallallahu alaihi wasallam sọ pé nínú hadith qudsi ọlọ́ba ní innama hiya a'malukum uhsiha lakum thumma uwaffikum iyyaha àwọn aṣẹ́tà ń ṣe ọlọ́run kọ àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n sì fún oníkálukú ní ẹ̀san pérépéré faman wajada khairan falyahmadillah ẹni tó bá rí dáadáa kó dúpẹ́ fọlọ́ eléyìí ọlọ́wọ́ bá fi àjùlọ ó fi bá lò nìyẹn ẹni tó lọ́n bá fi àjùlọ bá lò yóò sànú ẹ̀ dalilu ala dhalik ó hadithi ti Abi Hurairah radiyallahu ta'ala anhu tánàbí sallallahu alaihi wasallam ti sọ pé wa'lamu annahu lan yanjuwa ahadukum bi'amalihi arábìnrin kẹ́ lọ́mọ pé kò sẹ́ni tíṣẹ́ rẹ̀ lè là níwájú ọlọ́run tí a kírun ní agbàwà ẹni ajẹ́ni tó ṣe tọ́lọ́run fẹ́ ni kò sẹ́ni tó lè là wọ́n ní wàlá anta ya Rasulullah ìwà anábì náà ó túmọ̀ sí pé ṣò lè là wọn náà anábì ní wàlá àná iṣẹ́ mi ò lè la ìdí náà illa an yataghammadani Allahu bi rahmatin minhu wa àfikọ́ lọ́wọ́ bá kó fi àánú ẹ̀ àtàjùlọ ó túmọ̀ sí pé ẹni tọ́lọ́ ń bá fìyà jẹ ó fìyà jẹ pẹ̀lú déédéé ẹni tọ́lọ́ ń bá kẹ́ ó kẹ́ pẹ̀lú àjùlọ láti ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ́mù subhanahu wa ta'ala kó mọ́ sáláyé fi àjùlọ rẹ̀ kó mọ́ sáláyé fi bá wa lò ẹni tọ́lọ́ máa fi déédéé bá lò tó bá jẹ̀yà kò ní àwùjáre kankan níwájú ọlọ́run yẹ́bà nàgbà muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ṣe àlàyé nínú hadisi tí àkótì yìí làbá sọ pé ìṣesí ọmọ ọba subhanahu da'irotun bayna al-fadli wal-adl ìṣesí tó ń lọ láàrin pé yóò fi déédéé bá àwọn kan lòní ó dẹni ìyà yóò dẹ̀ fi àjùlọ bá àwọn kan lò tí wọ́n fi dẹni kẹrin òní fàlàwò alhamdu lil kamil ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló ní ẹ̀yìn tó pé ìjẹ́bí ìlú òjò nígbà gbogbo ojú ọ̀nà àfúnyẹ̀yàn ìlàrí ṣàlàyé pé àwọn àfúnnímọ̀ wọ́n ní ikhtilaf nípa pé kalimatul hamd àti ashukr jẹ́ nǹkan kan náà ni sápò lè sáà mistake kékeré kan wáyé ní àná nígbà pé ọ̀rọ̀ tá a fi tì sí ọ̀dọ̀ alimami Qurtubi imamu Tabari ló sọ yẹn imamu Tabari ló sọ yìí pé alhamdu wa shukri bimana wahid ṣùgbọ́n alimami Qurtubi rahimahullahu ta'ala òun lọ síbi pé alhamdu àti ashokur yàtọ̀ ń bẹ níbẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kà nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala pé yàtọ̀ tó ń bẹ ń bẹ wípé tá a bá sọ pé alhamdu alhamdu ní tiẹ̀ àfànà ẹ̀yìn tó jẹ́ pé kò ní bá ṣe pẹ̀lú àfànà olẹ́dì lámìyẹ̀sìdẹ́kò ìsànà ẹ̀yìn tá à ń yìn tó jẹ́ pé kò sí pé ní tá yẹn ó ti ṣe dáadáa kan sí wa ìròyìn yẹn ń bẹ lára rẹ̀ tó yẹ pé ó bùkátà ká fi yìn mẹ́fàlá sọ pé má ajmala adal walad ọmọkùnrin ṣe rẹwà tó báyìí alhamdulillah nítorí kò sí dáadáa kan tó ṣe sí wa tá a fi ń yìn ó túmọ̀ sí pé àwọn ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wà ní ara ọlọ́run subhanahu wa ta'ala àwọn àròyìn ẹ̀ tó wà pẹ̀lú ọlọ́run àwọn àròyìn tó wà pẹ̀lú ọba adẹ́dà àwọn àròyìn tó bùkátà kéyìn òfin yìí ni òun náà ni alkhalik òun náà ni arrahman ọ̀nà ni arrahim gbogbo àwọn àròyìn pátápátá tí a bá sì ronú sí alhamdulillah sabaha lillahi ma fi samawati wa ma fi al-ard ọlọ́ba ní gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ ń sàfọ̀mọ́ fọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala eléyìí alhamdu ní táwọn bá fi sọ nìyẹn pé ó ju aṣọkùnrin lọ ṣùgbọ́n aṣọkùnrin òun náà ni ń tá a bá sọ sí ẹni tó ṣọ̀rẹ́ fún wa mọ́sálán anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní màá lam yashkuri nasa lam yashkuri Allah ẹni tí kì í bá ti dúpẹ́ fún yàn kò ní lè dúpẹ́ ọ̀rẹ́ ọlọ́run àmọ́ àyà wa ni suratu suratu Saba nígbà tó bá subhanahu wa ta'ala tó sọ pé i'malu ala Dawuda shukra wa qalilun min ibadiya shakur ọlọ́ni ẹ̀yin èèyàn anábì dàwọ́d ẹ̀yin aráalé anábì wa dàwọ́d ẹ̀ máa dúpẹ́ fọlọ́ ọlọ́wọ́n á ní wá qalilun min ibadi ash-shakur kékeré nínú àwọn ẹrúsìn ọlọ́wọ́n bá làwọn ti máa ń dúpẹ́ kìí sàwọn ọlọ́pàá ni máa ń dúpẹ́ ẹgbẹ́ àyà yìí ọlọ́ọ̀bá parí ẹ̀ lẹ́yìn ìgbà tó ti sọ oore tó ṣe wọ́n ya'maluna lahu ma yasha' min maharib wa tamathil àwọn àlìjẹ̀nú máa ń ṣe fún àwọn ilé alágbèéká wọn máa kọ́ fún un bákan náà wàtàmásíl àwọn ère wọn máa ma ère lóníranran wọn máa ma fún ànábì ọlọ́run ọba yìí bákan náà ọlọ́ba wákòdó rìn rọ̀ sí yàtì bẹ́ẹ̀ náà ni àwọn apẹ̀rin ńláńlá àwọn àkókò tó fìdí múlẹ̀ wọ́n ń ṣe fún ànábì ọlọ́run ọba yìí ẹgbẹ́ níparí ẹ̀ ọlọ́run ìmọ̀lú aládàáwòdà ṣọkọ̀rọ̀ ẹgbẹ́ ṣókùrù yẹn ó ti wà ní ìbámu sí òrètọ́lọ́run wá ṣe wọn nípa pé àkọ́kọ́ ṣe wọ́n lànà bí ọlọ́run ọlọ́run tó wá rọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò rọ fáwọn ẹrú sìn yòókù tó wá rọ fún wa ilé la sọ pé ṣókòrò ni máa ń lọ pẹ̀lú kíni o ó máa ń lọ pẹ̀lú oore ni ṣùgbọ́n hamdu máa ń lọ pẹ̀lú ìròyìn ẹ̀yìn tí ń bẹ lára ẹni tí à yẹn torí ẹni alimami Qurtubi rahimahullah ta'ala ló sọ pé wa ma dhaba ilayhi at-Tabari yìí èyí tí mọ́mọ́ tó bá rí lọ síbi pé àti ṣókòrò àti hamdu nǹkan kan náà ni ó ní àkànṣe ah, tó tẹ̀ àmọ́ kò tẹ̀rùn bẹ́ẹ̀ ó ní anna alhamda fanahun alal mamduhi bi sifatihi ohun tó gbé táwọn pè ní alhamdu òun náà ni ká máa yin ẹni tá à ń yin láìsí pé bóyá pẹ̀lú àwọn àròyìn rẹ̀ mengeri sabke ihsani láìsí pé bóyá ó ti ti dáadáa kan síwájú wàṣókòrò fanahun alal mamduhi bima minal insan ṣùgbọ́n ṣùkúrù ní tiẹ̀ à ń yin ẹni tí à ń yin yẹn látara tó ti ti síwájú nínú dáadáa tó ti ṣe fún wa wa ala hadha yakunu alhamd a'ammu min ash-shukr ẹgbẹ́ tó bá ti rí bẹ́ẹ̀ a jẹ́ pé alhamdu fẹnu ju ash-shukr lọ jẹ́ pé bá sọ pé alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba gbogbo àgbáyé ìtumọ̀ yìí ò dáa tó ká sọ pé àyìn ọlọ́run ọba ẹ̀yìn tó pé ìní fọlọ́run ọba wọn dùn àgbáyé ẹ̀ náà sọ pé english mi ní capture rẹ̀ ju báwa ṣe máa tún ní yorùbá lọ ebi english mi ní sọ pé all praise is due to allah so praise ni alhamd thank ni ashukur so alhamdulillahi rabbil alamin oni rabbil alamin àti ìtìláfọ̀ ulama nípa kí ni èrò ọlọ́ọ̀bá nípa alamin afọ́ àgbà nasir ibn nasir saadi wọ́n ní arọ́bù wọ́n ní kalimatu rọ́bù ó wà al-murabbi jẹ̀mí al-alamin òun náà ni ẹ ti ń tọ́jú gbogbo ayé wàhùn man siwa Allah ní táwọn ń pè ní al-alamin òun náà ni gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ òun ni alamin ẹgbẹ́ lánàá sọ ìtìláfà àwọn onímọ̀ nípa pé kí ló ń jẹ́ al-alamin àwọn onímọ̀ nípa kí ló ń jẹ́ al arínú wọn tí wọ́n sọ pé العالمين هنا الجن والإنس وطمس كده بس الحمد لله رب العالمين انت قالوا هنا الحمد لله رب الجن والإنس ẹ̀yìn tó pé kó máa jẹ́ tọ́lọ́run ọba gbogbo àlìjànú àtẹ̀yàn wọ́n ní túmọ̀ ẹ̀yìn eléyìí asàrò látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu tí wọ́n fi jẹ́rìí eléyìí ipe Rabbul jinni wal ins ọlọ́wọ́ bá àlìjẹ̀nú àtàwọn èèyàn ẹ̀rí táwọn agbára lé òun náà ní ìbẹ̀rẹ̀ Suratul Furqan ọlọ́ba ní tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira ọlọ́ba gbígbọ́n ọlọ́run tó sọ alukur'an kalẹ̀ fanabuwa Muhammad kó lè bá a máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáyé tá sọ̀rọ̀ ìkìlọ̀ sálùkùránì wa ń kìlọ̀ fápátá sọ wá ń kìlọ̀ fẹ́wé sọ kìlọ̀ fún bí ó túmọ̀ sí pé ibi tí kìlọ̀ ti wúlò náà lọ́dọ̀ àlìjẹ̀nú àtàwọn èèyàn àfàkọ́lẹ̀ àlìjẹ̀nú àti èèyàn ni kìlọ̀ wúlò fún ibẹ̀ làwọn ti wá ṣe ìsìnbáàtú yìí pé Rabbul alamin yẹn ní Rabbul jinni wal ins nítawọn tí mo ti wá ní. àwọn míì sọ pé al-alamin ètò túmọ̀ sí náà ni gbogbo tó bá ti ní làákàyè pé látara làákàyè yẹn Ibe lọ́lọ́run fi sòpin ya làákàyè ló sòpin ya ló jẹ́ pé obìnrin tó bá ta kutọ́ lọ́wọ́n wa ta'ala ni ó fa sàbàbí nǹkan tó bá ta kutọ́ lọ́wọ́n fi ya. ọlọ́run á dá àwọn ẹ̀dá kan látara làákàyè tó fún wọn àwọn kì í fìgbà kankan ṣe lọ́wọ́n ọlọ́run dá àwọn kan ìyapọ̀ làwọn máa ń ṣe àwọn kéèyàn ó mọ pé nǹkan báyìí tọ́ tọ́ àwọn màláíkà ọlọ́ba ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í yapa àṣẹ ọlọ́run ní tó bá ti pàṣẹ náà ni wọ́n máa ń ṣe àwọn ṣayatín ní tiwọn àwọn ògédé iṣẹ́ ibi làwọn máa ń ṣe nọ́tà bá wípé àlìjín àti àlìhíns láàrin àlìjẹ̀nú àtèèyàn ẹni rí ń bẹ́ẹ̀ ẹni bí ń bẹ ó tàn sí pẹ̀lú làákà èyí ẹ̀dá ọlọ́run ọba tí àwọn ẹ̀dá ọlọ́run wa pín sí mẹ́ta láwọn ẹ̀dá tí ń lò làákà yìí àwọn kan àwọn ń tẹ̀lé tọlọ́run lọ òun yàpọ̀ ọlọ́run àwọn kan àwọn ń yàpọ̀ ọlọ́run òun tẹ̀lé tọlọ́run àwọn kan nínú ẹ̀dá méjèèjì àwọn wá mú features méjèèjì wọ́n lè yàpọ̀ ọlọ́run wọ́n lè tẹ̀lé ọlọ́run wọ́n ní iṣẹ́ ńlá yìí tọ́lọ́run ọba ṣe yìí wọ́n ní ẹ̀yìn ní fọ́lọ́run ọba lórí pé bí pin ìṣèpin yìí ẹ̀nà àwọn fi pín bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ rẹ̀ jù náà ni pé alàlẹ́mìn òun náà ni kullu man siwa Allah gbogbo tó bá ti yàtọ̀ sọ́rọ̀ wọn bá dé dá ẹni alàlẹ́mìn tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ́n bá òní alàlẹ́m nígbà mo sí ti afọ́n àbẹ́bínú kẹfẹ́ rahimahullahu ta'ala ó ní gbólóhùn alàlẹ́m mínà alàmà ẹgbẹ́ ògbélé làtọ́lánà ó ní alàmù wọ́n yọ látara alàlẹ́mà àlàálámà ní tí ń jẹ́ àlámà náà ni àpẹẹrẹ ó túmọ̀ sí pé àwọn pé álámù tó bá wá láti bí àlámà ó túmọ̀ sí pé gbogbo ohun tó lọ́wọ́ bá dá tó fi àpẹẹrẹ sí lára tí ó jẹ́ ká máa máa pòun náà lọ́lọ́run tí wọ́n bá wo gi ìyẹn mú pé ta ni mú gi wù ta ni mú oòrùn ta ni mú ràn ta ni mú ilẹ̀ mọ́ ta ni mú sùn tó bá ti jẹ́ pé lábẹ́ nǹkan yìí tí èèyàn bá ti lè tọ́ka sí pé nǹkan kan ń bẹ lábẹ́ bí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ yìí kí n ti ń jẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run lọ́sọ pé wà fi kulli shay ló fi mọ́rọ̀ Ibn Mu'tazi wa lọ́sọ pé wà fi kulli shay'in lahu ayatun gbogbo nǹkan pátá láàrin àpẹẹrẹ láàrin tadullu ala annahu wahid àpẹẹrẹ táwọn rí náà ni pé nǹkan yìí yóò máa tọ́ka pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run tó bá rí bẹ́ẹ̀ àjẹpẹ́ ti ń jẹ́ alamin ètò bá sàrin ilẹ̀ jù nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ òun náà ni pé gbogbo àgbáyé gbogbo ẹ̀dá tí wọ́n tún sọ̀rọ̀ àwọn aláìka kó síbẹ̀ àwọn àlùjẹ̀nu kó síbẹ̀ àwọn ṣàyàpín wọ́n kó síbẹ̀ àwọn èèyàn akó síbẹ̀ gbogbo ń tọ̀nà ń dá mílẹ̀ jàmàdá àti nínú àwọn nǹkan tí ò lẹ́mìí nínú àwọn nǹkan ọ̀bọ̀rọ̀ gidi àwọn náà kó síbẹ̀ torí ẹni Sheikh Abdulrahman Saadi ẹni wọ́n fi sọ wípé rọ́bù níbẹ̀ wọn ni wọ́n ni mo rọ́bì jẹ̀mí alàlẹ́mí ọlọ́ọ̀bá lọ́ba tí ń re gbogbo ayé pátá nígbà tó wọn náà wá fẹ́ tún alẹ́mí kí ló pé ó ní wà hóum man siwa Allah àwọn náà ní gbogbo àwọn tó yàtọ̀ tó gbóhùn tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ó ní bẹ̀kọ́lìkì ìlà wọn nípa pé ọlọ́run bá dá wọn wà ìdádù òláhùn aláàt ọlọ́run bá sì pèsè fún wọn aláàt àwọn irinṣẹ́ tí fi máa ṣẹ̀mí àwọn irinṣẹ́ tí fi máa ṣẹ̀mí ọlọ́ba ní afala yamduruna ila al-ibili kayfa khuliqat ọlọ́ba ní ẹ wòye sí ràkúnmí ni kayfa khuliqat báwo lọ́wọ́ bá ṣe dá torí pé kìí ṣe ibẹ̀ yẹn là ń lọ ẹ wá jẹ́ ká rìlẹ́ẹ̀tì yẹn mọ́ hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí akọrin kan ti béèrè lọ́wọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam à ń dọ́ọ́lẹ́ ti gọ́nà wà nábi tí àgùntàn bá sọnù ìwà nábi kí ni ká ṣe sí i anabi sọlá asana sọ yẹ kó dàá anabi àgùntàn tó sọnù tàbí ewúrẹ́ tó sọnù yìí anabi ní ìwọ mọ tó bá mú anabi ní ìmà ayíyàkú nàlàkì inú ọlọ́run lè ṣe kó padà jẹ́ pé tí ẹni ó jẹ tó bá ti rẹ́ni tó ní kó wá béèrè anabi ní ọ̀lẹ́ àkè tọmọ ayá rẹ tó bá tẹ bá ti ń pé ta ló bá ń rágùntàn o ta ló bá ń rí kíní kan a pé wàá tètè fà lé ẹni tó ní lọ́wọ́ tí o bá ti wá jẹ́ tiẹ̀ ó lè jẹ́ tọmọ ó lè jẹ́ tọmọ yẹn ànábì ni tàbí kó jẹ́ ti kòkò torí láwùjọ ibi tí wọ́n ti ń béèrè tó bá ti kúrò nínú ìlú tó wọnú tó wọnú tó tàfẹ́ àgẹ̀rẹ̀ ìkòkò mú jẹ wọ́n túmọ̀ sí pé ẹni tó bá rí ẹran tí ń tasẹ̀ àgẹ̀rẹ̀ kí ni ó ṣe ó lè mú tó bá mú tó bá rẹ́ni tí yóò fẹ́ fi lọ yóò fi lọ yóò fẹ́ni tó ní tí ò bá rẹ tó ní kí ni ó ṣe ẹgbẹ́ wọn sọ pé èyí tó sọnù bí wọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn tó gbé nínú kọ́ńpáàndì èèyàn adìẹ ti lè wà ń bẹ̀ láti bí oṣù mẹ́ta tí ò tiẹ̀ ní bọ́ta kí ni hukumu rẹ̀ hukumu rẹ̀ jáde nínú hadithi alábìnrin kò dà adìẹ fi lẹ̀ tó bá tó adúlọ́tẹ̀ nìkan sọ pé ẹ dákun tá a máa ń gbádùn ẹ ládùúgbò o because ẹ ti rò pé ó jẹ wá yóò jẹ lọ kò jẹ lọ mọ́ arábìnrin omi kó jẹ́ tẹ tàbí kó jẹ́ tọmọ ayẹyẹ ṣùgbọ́n ìgbà tí wọ́n béèrè andola ti ebel ẹnìkan wá béèrè pé kí ni tíra kùnmi tá a bá rí nǹkan a ní máa la kàwálà o kí ló pàwọ́ àti ràkúnmí pọ̀ bóòlù ṣe rí ràkúnmí anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábí ní in tí ó fi mú mi tí ó fi jẹun fáìmọ̀ ya àsìkò ń bẹ́nu ẹ̀ ànàmì hátà ya kódà àrọ́bù wa tó fi jẹ́ pé tó ní ó padà rí tí ó fi mú nǹkan ẹ̀ lẹ̀ tó pé òun ò ní sọ́fà bí ẹran ọ̀sẹ̀ sọ́fà tí ò bá rólówó ẹ̀ ọlọ́ni afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wọ́n ní ràkúnmí nìkan ó lè jẹun ó lè mu ẹni tí ó jẹ tí ó mu for months ó lè jẹ́ rẹ̀ lóòjọ́ lọ́jọ́ tó bá sọnù tí kì bá ṣe fẹ́ nìkan bá jí mú anábì fi kalẹ̀ yóò máa lọ yóò máa bọ̀ hátà yàkúdà àrọ́bùwà nígbà tó bá dijọ́ kan ẹni tó ní padà rí tí ó padà mú nǹkan ẹ lọ. ó túmọ̀ sí pé ọlọ́ọ̀bá fún ní alert ọlọ́ọ̀bá fún ní irinṣẹ́ tí o fi ṣe nǹkan yìí ẹ ò dà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ayé àtọ́lọ́wọ́ bá fi ń ṣàlàyé nípa suratul Nahl nínú suratul Nahl tọ́lọ́wọ́ bá fi ń ṣàlàyé nípa kòkòrò oyin ẹgbẹ́ tọ́lọ́wọ́ bá ń ṣàlàyé ń bẹ̀ díẹ̀ ni àwọn onísáyẹ̀nsì padà ń capture ń gbogbo organization yẹn bí ó ṣe ṣiṣẹ́ ní ayé ọlọ́wọ́ bá wa ta'ala ti ṣe àlàyé fún bẹ́ẹ̀ náà làwọn ọmọ nìyà ọlọ́wọ́ bá ti fáwọn náà ní àlàáti ó fún wa lójú ó ní ta fi ń ṣe ó fún wa lọ́kàn ó ní ta fi ń ṣe ó fún wa lẹ́sẹ̀ gbogbo àwọn irinṣẹ́ wọ̀nyí àwọn irinṣẹ́ tó padà wúlò fún wa láti lò sẹ̀mí ayé wa bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tọ́lọ́run bá dá afaani fún ní alat ó ní wa ìníàmì àléhìm bí níàmì àdìmà àti ìkẹ́ tọ́lọ́run bá ṣe fún wọn níkẹ́ tó tóbi alẹ́ tí ìlà òfàkọ̀dù ha tó yẹ pé gbogbo àwọn ẹ̀dá yìí tí kankan nù kẹ́ yìí tí wọ́n bá míìsì ẹ̀ tí kankan náà kẹ́yìn tó bá fò wọ́n ro tí wọ́n bá ṣàfẹ́kù rẹ̀ lámìyẹ̀kọ̀ lọ́mọlùbàkọ̀ wọn ò ní sẹ́kù lórí rẹ̀ mọ́ lẹ́sẹ̀ tí ò bá sáfẹ́fẹ́ kò sí ti ń jẹ́ ìdààmú lórí rẹ̀ abẹ́ àpò tí ò bá sí irúgbìn kò sí tó ń jẹ́ ìdààmú lórí rẹ̀ torí látara arúgbìn náà la ti ń sẹ̀mí ní tá ń mú látara arúgbìn yẹn iná là ń sọ lóúnjẹ tá à ń jẹ olójẹ́ pé tí o bá sí gbogbo àwọn nǹkan yẹn mọ́ lámìyàkùn láwọn olùgbàkọ́ lọ́wọ́ àrùn sanfọ́ anú al-Qur'an al-Karim pé qul ara'aytum in ja'ala Allahu alaykum laylan sarmadan ila yawm al-qiyamah tọ́lọ́ bá kàn ní kóru máa ru lọ níjọ́ bí al-qiyama ta ni ìmọ̀ sàn wá fún yín tó bá sì ní kọ́sùn máa wà lọ ta ni ó mú ta ni ó mú wa látara pípààrọ̀ ọ̀sán pẹ̀lú òru pípààrọ̀ òru pẹ̀lú ọ̀sán iná ẹ̀ sẹ̀mí iná ló fi rọrùn níbẹ̀ ló jẹ́ pé tí o bá sáwọn nǹkan yẹn ó lámì akọ̀ńlá ọmọ ìbàkọ̀ kò ní sí ìṣẹ́kù kò ní sí ìmọ̀ abẹ mọ́ fáwọn ẹ̀dá lórílẹ̀ obìnrin pé rògbòbíyà ọlọ́run ìjẹ́ olùre ní olùtọ́jú ẹni ọlọ́run òun náà ni pé ó ń ṣètò fún gbogbo nǹkan pátá nínú ẹ̀dá ẹ̀ bí sẹ̀mí rẹ̀ ó ṣe máa lọ tí ó fi máa ṣẹ́kù dìgbà tí ọlọ́run bá fẹ́ ó ní fama bihum min ni'matin famin wa ta'ala gbogbo ń tẹ̀dá bá wá rí nìkẹ́ láyé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wọn wà tarbiyatu ta'ala li khalqihi naw'an ilé ìpadà sínú tá a sàlàyé lánàá wọn tarbiyatu ta'ala li khalqihi naw'an ó ní rírè tọ́lọ́run bá ń re àwọn ẹrú ẹ̀ ìpín méjì ni amatun wa khassa rírè gbogbogbò ń bẹ àdáyẹnrí ilẹ̀ ó ní rírì ti àmà ó ní fàlẹ̀ àmà ṣàtìrì ó ní àlẹ̀ àmà ìyà khalqu lil makhluqin tẹ́rìbíyà àmà rírì gbogbogbò tó lọ́wọ́ bá fún kálukú òun náà ni dídá tọ́lọ́wọ́ bá dá gbogbo ẹ̀dá wà rìzìkò àti bó ṣe ń pèsè jẹ àtìmú fún wa wà hidayatuhum lima fi masalihihim àti bọ́lọ̀ ṣe ń fi gbogbo ẹ̀dá mọ̀nà lọ síbi in tí ó ṣe láǹfààní alẹ́tì fi àbàkọ́ ohun fi dùn yẹn tẹ́wé nígbà tí wọ́n bá lọ sí ibi nǹkan tí ó ṣe wọ́n láǹfààní yẹn ibẹ̀ náà ni sísẹ́kù wọn lórí ayé nínú lórí ilẹ̀ ayé ibẹ̀ náà ló wà níbi fífi mọ̀nà tó fi wọ́n mọ̀nà yẹn oníwàlẹ̀ xọ́ọ̀sọ̀ ní tiẹ̀ rírè tó jẹ́ pé rírè kìí ṣe ti gbogbogbò rírè tàdáyẹnrí tába sọ pé rọ́bù lọ́lọ́run rògbòbíyà ámà nìyẹn àti ṣàlàyé lánàá rògbòbíyà lọ́xọ́ọ̀sọ̀ ìjẹ́ ọlọ́run ọba lórí ẹ̀dá tó jẹ́ ìjẹ́ ọlọ́run ọba tó tún pàtàkì ju tàkọ́kọ́ lọ òun náà ni kíni òun náà ni tarbiyatuhu li awliyaihi òun náà ni bọ́lá ṣe máa ń sàmójú tó àwọn tí wọ́n bá jẹ́ àwọn ààyò ọlọ́run àwọn ẹni rẹ̀ onífàyọrọ bíyìn bil iman ọlọ́run búrò wọn pẹ̀lú al iman wa yuwaffiquhum lahu yóò fi wọ́n ṣe kòǹgẹ́ ìgbàgbé òdodo wọ́n yóò kà mélòó wọn ọlọ́run bó pè wọn níbi tí wọ́n bá kù sí wọ̀yẹ́dfà ánìhùn sọ̀wárí wàlàáwá àlàáìlà ti bẹ́yìnà òun àbẹ̀yìnà ọlọ́run sì wàá mú kó fún wọn lójú ọ̀nà wọn gbogbo àwọn nǹkan tí máa ń sẹ̀yàn lórí àti gbogbo àwọn nǹkan tí máa ń dìyàn lọ́wọ́ láàrin èèyàn àtọlọ́run gbogbo nǹkan tí kìí jẹ́ kéèyàn ṣoríire níwájú ọlọ́run ẹni tọ́lọ́run bá fẹ́ rè ní tẹ́rbíyà àti xaasọ̀ ọlọ́run àṣà òun ó máa ṣe kí ni ọlọ́run máa ga èdè tiẹ̀ ọlọ́ba ní inna waliya Allah alladhi nazala al-kitab wa huwa yatawalla as-salihin ọlọ́ni àwọn ẹni rí àwọn ẹni tòun òun lòun ó máa ṣàmójútó wọn kò ní jẹ́ kí wọ́n kó sínú àṣìṣe gbogbo tí wọ́n ṣe tí wọ́n fi dẹni ìbínú sí tí wọ́n fi dẹni ìyà níwájú ọlọ́run tẹ́rọ̀bíyà àkọ́sọ̀ lọ́lọ́run bá fi mọ́ mú yàn dúró amápẹ̀dúwẹ̀ wa pẹ̀lú ànábì Yusuf alayhi salatu wassalam anábíwá yusuf alayhi salatu wa salam obìnrin tí ó ń fira rẹ̀ lànàgbà yusuf yusuf ọlọ́ba ni walakod hamad bihi wa amma biha ọlọ́ba ni arábìnrin yìí ẹ̀mí rẹ̀ ti fàmọ́ yusuf alayhi salam wa amma biha nígbà tó jẹ́ pé bashar ni anabi yusuf náà ẹ̀mí ti yusuf náà fàmọ́ ọlọ́ba ni lawla arọ́ burhana rabbi tí kì bá ṣe pé ó bá rí ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí pé nígbà tó lọ́nà bá fẹ́ sọ ìmọ̀nà ẹ ó ṣe ìdọ́fà burhan yẹn sọ́dọ̀ ara ẹ̀ lawla arọ́ha burhan rọ̀bì àṣírọ́bù níbẹ̀ yẹn rùbùbíyà tó lọ́nà fi prevent Yusuf níbẹ̀ yẹn rùbùbíyà khassa ni kẹsì rùbùbíyà ọ̀nà tó gbé rùbùbíyà khassa lọ́lọ́wọ́ bá máa ń lò fáwọn ẹni tiẹ̀ fún òfin kó sí mistake rùbùbíyà khassa ni ẹ̀ náà rùbùbíyà àmà òun náà ní bá a ṣe wà láyé tí ń pèsè jẹ tí ń pèsè mu tí ń fún wa láǹfààní àlàáfíà rububiyya khassa ni rububiyya àmà ni ṣùgbọ́n ti khassa ni pé èyí tí ó máa fi mọ́nítọ̀ àwọn irú tiẹ̀ tí wọ́n fi ní kó sínú àṣìṣe gẹ́gẹ́ bọ́lá ọba ṣe ń mọ́nítọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rọ a sọ pé anábọ̀ Muhammad á ní màásùmù ni isma yẹn náà min rububiyyati al-khassa ìpín rububiyyah khassa kan nìyẹn ọlọ́run máa máa sàánú ẹ̀ yàrá gbígbà tá a ní gbé wa kéke sallallahu alaihi wasallam tí Jibril wà la ọkàn ẹ̀ wà yọ báàsì kan jáde ó ní ádà nasibu shaitani mink ìpín ibi tí sùnmọ́ ń gbà wọlé sẹ́dá lára lèmi ti yọkùn mi ti rẹ̀ bọ́lá ń ṣe yọ yẹn rògbòbíyà kan sàn yẹn bẹ́ẹ̀ náà àṣẹ́kùbọ̀ rògbòbíyà bẹ́ẹ̀ ó ń bẹ lórí gbogbo tó náà bàjẹ́ ìmọ̀ ọlọ́run ọlọ́run sọ pé láwùlà àrọ́ burahana rabbi tí kì í bá ṣe pé ànábì yusuf alayhi salam tí kì í bá sèkó bá rí mànà ìtọ́sọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́wà ní kàdáàlì lè ná sèrèfà á ní oṣù wa wàlẹ̀ fàṣà ọlọ́wà ní àmàmà ṣe bẹ́ẹ̀ ká lè bá gbé aburú ká lè bá gbé ìbàjẹ́ ká lè bá gbé pọ̀ lórí ẹ̀ sódà kò ní jẹ́ kó dúró ìgbà tán bá ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ah bóyá ìṣèwà jẹ́ ni ọlọ́run tó ó sì tún ṣe sì náà ń ọ̀nà ni rògbòbíyà tó jẹ́ pé ẹni tó lè dìyàn lọ́wọ́ láti má ra àánú ọlọ́run ẹni tó lè dìyàn lọ́wọ́ láti má tẹ̀lé tọlọ́run ọlọ́run kúrò fún yàn ìníwà àkẹ́kọ̀ọ́ tó ha ń dábàá fẹ́ máa pàápàá rẹ̀ tẹ̀rẹ̀bíyà tó tawfiq li kulli khair ọ̀nà ni kọ́lọ̀hún máa ń rèèyàn kó wá máa fi yàn ṣe kòǹgé dáadáa ní gbogbo sẹ̀ní ẹ̀ wàlẹ̀ ismatu min kulli sharrin kó máa sọ̀yàn níbi gbogbo aburú ó ní wàlẹ̀ àlà àdàlmáìnà huwa sirru fi kọ́wọ́nì akthari adiyatil anbiya bilafzi rabbi ó ní wọ́n ṣe kó jẹ́ pé àṣírí tó ń bẹ níbi pé ọ̀gọ̀ọ̀rọ̀ àdúrà táwọn ànábì ọlọ́mọ ṣe náà alukuranu karim gbóná rọ́bù ni wọ́n fi bẹ̀rẹ̀ rọ̀bánà la tuzigh qulubana ba'da idh hadaytana ọlọ́run má yẹ ẹ̀mí wa má jẹ́ kẹ́mi wa ó sì yẹ gẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó tún ọ̀nà wa ó mọ̀ pé kéèyàn ó ti wà lójú ọ̀nà kéèyàn tún wá máa ń ṣe dáadáa lójú ọ̀nà yẹn zẹ́ìgù kan nìyẹn ìyẹ̀gẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní rọ̀bánà kí ló bá tán ṣe tẹ̀kídé mu rọ̀bánà rọ̀bánà tí wọ́n bí wá ń bẹ̀ yẹn rògbòbíyà àti xọ́ọ̀sọ̀ nìyẹn ọlọ́run rírè tó máa ń rí àwọn ẹni tiẹ̀ tẹ́sẹ̀ wọn kì í fi yẹ̀ tí wọn kì í fi ta sí agẹrẹ̀ wọ́n ṣàrẹ̀ wá lórí ẹ̀ kó wọ́n ṣàrẹ̀ nìkan náà onítorí ẹ̀ ló jẹ́ pé àdúrà àwọn ànábì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà láṣọ rọ́gbò ni ó ìnà مطالبهم كلها داخلة تحت الربوبية الخاصة ó ní gbogbo táwọn ànábì ọlọ́run tọrọ gbogbo táwọn ń wá láyé ó ní gbogbo ẹ̀ pátákó sábẹ́ rububiyya khassa pé ọlọ́run ní ń sàmójútó wọn ọlọ́run bá ní wọ́n sọ bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàláwùlà anfàbàtìnàk làkọ̀dẹ̀kẹ́ta tẹ́rùkanu ilayhim shay'an qalila wọ́n ti kì bá sọ pé àmúwà ànábì dúró ìwọ náà ń fẹ́ mọ tẹ́tí gbọ́n táwọn èèyàn ń sọ ó fẹ́ yé kẹrẹ so túmọ̀ sí pé ìbá sànù ọlọ́run tó mú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdúró tọ́lọ̀ bá ń sọ bẹ́ẹ̀ pé wàláwùlà anfa batinak làkọ̀dẹ̀kẹ́ta tẹ́wọ̀kàm ilé im ṣe àǹkọ̀lélà lọ́lẹ̀ ìwọ náà ti fẹ́ máa gbọ́ sún ọlẹ́run díẹ̀díẹ̀ ó ti fẹ́ máa fi sọ́dọ̀ wọn ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọdún tó fi fi sọ́dọ̀ wọn tọ́lọ̀ bá sẹ́lẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi fún wàhálà wa ó túmọ̀ sí tẹ́lbíyà àkáàsọ̀ lọ́lọ́ba máa ń lò pẹ̀lẹ́rù ẹ̀ tí fi máa ń sọ̀yàn nípa gbogbo ṣìnà ní gbogbo ṣubuhat ìrújú tí wọ́n pè nǹkan yìí ẹ̀sìn ọlọ́run ní tí ò sí lára ẹ̀sìn ọlọ́run ló jẹ́ pé kí n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tá a bá padà débi àlèhidáyà yóò padà tún máa yé wa sí i rògbòbíyà àkáàsọ̀ lọ́lọ́run bá ń lò tá a fi mọ̀ pé kó lò bídà àti ń lè ṣàbẹ̀kọ̀ fún pé kì í ṣe gbogbo bídà náà ní kófòrò ẹni tó ń sọ pé kúlù bídí àti nǹkó fọ so rògbò bí àkọsọ ni Ọlọ́run bò lò lórí ẹ̀ ló fi jẹ́ pé kò rí ní tí ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Ọlọ́run bá ṣùgbọ́n á ti padà wọ ọbẹ̀ àlọ́wọ́ rògbò bí àkọsọ ni òsì lórí àwọn kàwárì ó ní òsì lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ràk tó fi jẹ́ pé ìtọ́nà ọba fẹ́ wọ́n fi lẹ̀ wọ́n lọ ṣe tí ìtọ́nà ọba ò fẹ́ ọba fẹ́ àwọn lára rògbò bí àkọsọ ni pé ìsìmọ́tò min fitnati shubuhat wa shahawat ọlọ́run máa sọ nípa shubuhat gbogbo àwọn nǹkan tí kì í ṣẹ̀sìn tí ó padà bẹ́ẹ̀ jẹ̀sìn náà lọ́wọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ kò ní kó sínú rújú ẹ̀rọ bá nàbí ni wọ́n máa ní takọ̀ shubuhat fakọ̀dé stẹ́bùrà àlìdínihi wà ẹ̀rùbẹ̀hì ẹni tó bá ẹni tó bá dára ẹ̀dá kó níbi shubuhat níbi rújú ànábìrò ẹni bẹ́ẹ̀ ó ti ṣàfọmọ́mọ́ lóàbí àtẹ̀sìn ẹ̀ ta ni wọ́n máa ń láyàn bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú rububiyya rẹ̀ al-khassa nam oni fa inna matalibahum kullaha dakhilatun tata rububiyyati al-khassa fadalla qawlu rabbil alamin ayi rabbil alamin méjèèjì oni alamfiradi bil khalqi wa tadbir wa ni'am ó ní rọ́bùlà àlàmì nìyẹn ó ń túmọ̀ sí pé ọlọ́run ọba lọ́ba àṣọ níbi dídẹ̀dá nípa dídarí àlámẹ̀rí gbogbo ẹ̀dá àti kíkẹ́ ẹ̀dá onífa ìnà oní wàkàmẹ́lò gínà àti bọ́lá ọba subhanahu wa ta'ala bó ṣe pé lẹ́ni tó jẹ́ pé kò bùkátà sẹ́rú ẹni tó jẹ́ pé ó pé ní ọba ọlọ́rọ̀ ọlọ́run sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ohun ọ̀dá jẹ̀mọ́ àtẹ̀yàn lásán bí kò sì ká lè ọlọ́wọ́n wa má uridu minhum min rizqin wa má uridu an yut'imun ọlọ́wọ́n mi béèrè àrísìkì ọ̀dọ̀ wọn mi fẹ́ àrísìkì ọ̀dọ̀ wọn mi ò sì béèrè pé ká fún mi lóúnjẹ inna Allaha huwa razzaq ọlọ́ni ọba tí máa ń pèsè ní pípèsè tó gbẹngbẹ́ ọlọ́ni kan náà ni ìdọ̀lùkúwá ti màtí tó túnmọ̀ sí pé dáwà pé Rabbul alamin ó ti tó ó ti kó sínú ìnfìrọ́dù obìnrin wọ́lọ́ọ̀bá nìkan lọ́ba tó dé dáadáa wàtẹ̀bí tí ń darí àlámọ̀rí ẹ̀dá pátá wà ní àm tí ń ké gbogbo ẹ̀dá wákàmọ́ nìgbìnà àti pọ́lọ́ọ̀bá ó rọrọ̀ tayọ gbogbo ẹ̀dá ọ̀rọ̀ tayọ gbogbo ẹ̀dá láti sọ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú hadith al-kursi hadith abidari tábàlọ́wọ́ àwọn alfáàgùn yẹn yóò tún gbogbo nǹkan sọ gbogbo ẹ̀yin ẹrú sinmi pátá innakum lantablugu durri fatadurruni ẹ tí ẹ lè kẹ́ ẹ parapọ̀ papọ̀ ẹ lè fi sùtá kàn mí ẹ lè dépò tẹ́ ẹ fi lè fi sùtá kàn mí à ń bọ̀ sí pé ẹ fi sùtá kàn mí ó túmọ̀ sí pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala nìkan ṣé ẹnìkan lè sọ láyé wípé sùtá kankan lè kàn wọ́n kódà ẹni tó jáde orílẹ̀-èdè kò gbọdọ̀ sọ pé sùtá ò kàn wọ́n torí pé kò lè dáyé ẹ ṣe tó bá ní sùtá ò kàn wọ́n àṣepọ̀ ẹ̀sìn náà yóò máa gbé sùtà lè kan òun látara wọn ṣùgbọ́n ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tó yẹ pé kò sẹ́ni kankan tó lè fi sùtà kankan lọ́hùn nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ yẹn ọlọ́ba sọ pé yá ibadi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala atqa qalbi rajulin wahidin minkum ma zada dhalika shay'an fi mulki gbogbo ayé pátá àtàlìjẹ̀nú àtẹ̀yàn àtẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn tí gbogbo wa bá papọ̀ tó wáyé pé ìmọ̀ni gbogbo wa wá jó dédé gbogbo wa jó olùpayọ̀ ọlọ́run ọlọ́run kankan yẹn ò lé nkankan kún nínú ọlọ́run ọlọ́run bákan náà tó wáyé pé gbogbo wa kánú àlà àfùjẹrì rọ́jòlè àlà àfùjẹrì kọ́lùbì rọ́jòlè wàhídì minkum ẹni tó ṣe pòkì tó ta kò tọ́lọ́run jù tí gbogbo wa bá dé onípòkì tá a ṣe tọ́lọ́run pàápàá tí ò sẹ́yìn ẹnìkan tó ṣe tọ́lọ́run láyé ànábì ní màá nàkọsọ dáàlìkà mẹmú kí ṣẹyà ọlọ́ba ní nǹkan kan ò dẹ́kun náà ó túmọ̀ sí pé kàmẹ́lù ni pípé ní ọ̀rọ̀ tọ́lọ́mọba nìkan ni ọlọ́ba subhanahu wa ni ò bùkátà sẹ́rú ẹ̀ kí ìjọ wa gan lọ́nà parí àkídàtú tọ̀háwíyà ìmáàmù tọ̀háwí ó ní wàlá gínà ánìlá ìtọ́rọ̀fàtà àìní ó ní àgbọ̀dọ̀ sọ pé àbùkátà sọlọ kódà níṣẹ́jú àyà kan ó ní wàmọ̀ ní stẹ́gìnà ánìlá ìtọ́rọ̀fàtà àìní ẹni tó bá tiẹ̀ wá ń rò pé òun òbùkátà ọlọ́run láàrin kàdíjú kàlà ẹni tó bá nírò èrò bẹ́ẹ̀ káfà onírò ẹni bẹ́ẹ̀ ti kẹfẹ́ rí gbẹgbẹ́ oní wàtàmẹ́mì fákìrì láàlàmìnà ilé àti pé gbogbo ayé pátá iná àláyá olùsí tá a bùkátà sọ́lọ̀ lè kó lè wájú ìwọ̀n àti báàrọ̀ gbogbo ojú tàbá àti ká wò ó gbogbo ọ̀nà tí ó bá jẹ́ ká wòye sí gbogbo àlà ń bùkátà sí ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí ó náà ni rabbul alamin alhamdu anabu muhammad sallallahu alayhi wa alihi wa sallam arábìnrin ṣàlàyé fún wa nínú hadithi tí ó fẹsẹ̀ rinlẹ̀ òun ṣàlàyé fún wa arábìnrin pé adamin hadithi Jabir ibn Abdullah olanabi wa Muhammad sallallahu alaihi wasallam afdalu dhikr la ilaha illallah adikiri tó lóore jù tí wọ́n lè ṣe ọ̀nà la ilaha illallah wa afdalu du'a alhamdulillah ọgá àdúrà tí wọ́n sì lè máa ṣe ọ̀nà alhamdulillah alhamdulillah hadith ilé wa ibn Majah bákan náà alimami aladani rahmatullahi ta'ala hasanẹ tabawo namba three thousand eight hundred nínú sunan ibn majah ari hadithi bákan náà fani aisha radiyallahu anha qalat yàwó aisha radiyallahu anha wọlé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tánà rasulullahi idha ra'a ma yuhibbu tánà bí bá ti rí ní tánà bí fẹ́ qala anabi sọ pé alladhi bi ni'matihi tatimmu salihati tánà bá rí ti ẹ̀mí ẹ̀ fẹ́ ànábì ò sọ pé ọpẹ́ ni fọ́lọ́run ẹ̀yìn ni fọ́lọ́run bá ọba tó jẹ́ pé pẹ̀lú ìkẹ́ rẹ̀ òun náà ni dáadáa òun náà ni fi máa ń pé òun náà ni fi máa ń pé dáadáa fún yàn oníwá ìdàrọ àmì ayẹkọrọ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá rí ntí ọkàn kọ ntí òfẹ ànábì sọ pé alhamdulillahi ala kulli hal ọpẹ́ ni fọ́lọ́run ọba ala kulli hal àbí ẹnìkan bẹ̀rẹ̀ pé tí a bá rí nǹkan téèyàn láìkì tí a lè máa sọ inna lillahi wa inna ilayhi raji'un ìtànàbí sọlá àdàsálà náà sọ nílẹ̀ nǹkan tí ọkàn èèyàn ò fẹ́ tó bá ṣẹlẹ̀ alhamdulillahi ala kulli hal eléyìí náà wà ní sunan ibn majah ní hadith nàmbà 3803 arábà muhammad sallallahu alayhi wa sallam tún ṣàlàyé fún wa náà قل إن الله تعالى هذا من حديث أنس أن إن الله تعالى لا يرضى عن العبد الله سبحانه وتعالى من ينصر إذا أكل أكلة فيحمد عليك téèyàn bá jẹ fayahmadu àríyá kéèyàn yin ọlọ́run ọba lórí jíjẹ téèyàn jẹ wẹ́dà ṣẹ́ríba ṣẹ́ríba bákan náà tó bá mú mú mú kan fayahmadu àríyá kéèyàn dúpẹ́ rẹ̀ fọlọ́run ọlọ́ọ̀ba máa ń dúpẹ́ eléyìí ọlọ́ba máa ń fẹ́ràn ilé ìjàre torí ẹ̀ lànà bá muhammad sallallahu alayhi wa sallam náà sọ fún wa nínú hadithi abi hurairah radiyallahu anhu anamini kalimatan khafifatan ala lisan habibatan ila rahman thakilatan fil mizan subhanallah wa bihamdihi subhanallah al-azim ẹ gbọ́dọ̀ àwọn hadithi yìí ó ń tọ́ka sí amiyatul hamd pàtàkì ìmọ̀sẹ̀yìn fọlọ́ọ̀ba ìmọ̀dúpẹ́ fún ọlọ́ọ̀ba alábi kalimatani gbólóhùn méjì ń bẹ khafifatani ala lisan gbólóhùn yìí fúyẹ́ púpọ̀ lórí ahọ́n thaqilatani thaqilatani fil mizan ṣùgbọ́n nínú òṣùwọ̀n aṣá olóore ó gbé wọn púpọ̀ níwájú ọlọ́run habibatani ila rahman gbólóhùn méjèèjì yìí náà ọlọ́run ba àlékè ọlá ó nífẹ̀ẹ́ wọn púpọ̀ kí ni gbólóhùn méjèèjì náà subhanallah wa bihamdi subhanallahi alazim ọlọ́ba ní maliki yawmiddin afa asáàdì ó ní maliki yawmiddin ọlọ́ba ròyìn ara ẹ̀ pẹ̀lú maliki yawmiddin ọba ọjọ́ ẹ̀sìn ọjọ́ olùkápá ìjọ ẹ̀sán ó ní almalik sheikh asáàdì ó ní almalik huwa man ittasafa bisifati mọ́lìkì ó ní tá à ń pè ní malik àbí malik ó náà ní má ní tasọ́fà bisifati almọ́lìkì ó náà ní ẹni tó bá yẹ pé ìròyìn ọba ti bá ń bẹ lára ẹ ẹni tí ìròyìn ọba ń bẹ lára ẹ ó kí ni ó bisifati almọ́lìkì ẹni tó ṣe tó gbà ròyìn kí ni ó tó gbà ròyìn bisifati mọ́lìkì alẹ́tìmín afáríhà ó ní alimalik awil malik mani tasofa bi sifati maliki alẹ́tì min àtàríhà ètò ẹgbẹ́ ta wá sọ pé èèyàn dàrú yín ọba tá à ń pè ní malik àbí malik ó ní alẹ́tì min àtàríhà tó jẹ́ pé nínú orí pa pé àpèyàn ní malik àpèyàn ní ọba òun ni anna yamur wayanha ẹni tá a bá pè lọ́ba nínú orí pa ìjọba òun ni pé ẹnì yóò máa pàṣẹ yóò máa kọ nǹkan ẹgbẹ kódà tó fún àwọn ọba ayé tó má pè yàn lọ́ba wọn ni ọba apàṣẹ wàá nínú ọ̀rọ̀ míì nílẹ̀ yorùbá wọn ni tọ́ba ní àṣẹ adébímín alimelik nínú orí pa tí ọba máa ń ní òun ni pé ọba ó lè pàṣẹ tó bá yẹ kó bàtà ayé náà bá já láṣẹ tá a bá pè ní mẹ́líkì yẹ omi ọba tí ó máa pàṣẹ tẹnìkan ò tó dá àṣẹ rẹ̀ kọjá níjọ́ yọmọdì níjọ́ ẹ̀san ó ní anáwó yá amúrò ayé ni ha nínú pé a pe ọlọ́run ọba ní malik àbí malik òun náà ni pé ọba tó yóò máa pàṣẹ tí ó máa hàn ọlọ́ba ní ayahsabul insana an yutraka suda sọmọ ènìyàn rò pé a kàn fòun lẹ̀ dundun kuni alimami Shafi'i rahimahullahu ta'ala ó ní tuma yóò tọrọ ka sódà sọmi nìyẹn rò pé a kàn fòun lẹ sódà sá kàn fòun lẹ bẹ́ẹ̀ ni ó ní ìtumọ̀ ẹni pé là yóò máa ro wà là yóò ní ha bó lọ́lọ́run ó ṣe mọ ọjọ́ lọ́hùn tí òun á nípa wá láṣẹ ṣe lé ẹ má ṣe lé ó túmọ̀ sí pé tó bá ti fẹ́ yọra rẹ̀ kó lábẹ́ aṣọ ọlọ́run tó bá ti fẹ́ yọra rẹ̀ kó ní abẹ́ mọ́ṣẹ́ ọlọ́run tó sì pẹ́ra rẹ̀ ní mùsùlùmí rògbòbíyà mẹ́líkíyà ọlọ́run ọba ni òye yẹn tó pé tá a bá gbà pé ọlọ́run ọba ló lówó wa ó gbọ́dọ̀ lè pa wá láṣẹ ká tẹ̀lé ó gbọ́dọ̀ lè kọ̀ fún wa ká jìnnà sí nǹkan yẹn bí ó bá àti rí kórí lára wa ó ní bákan náà nínú àsáàrù almalik tọ́lọ̀ ọba ń jẹ́ òun náà ní nínú àsáàrù ẹ̀ ó ní wàyò síbò wàyò ákìbì bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run ọba tàbí malik yawmi ddin nínú àsáàrì malik yẹn òun náà ni pé yusuf ọba tí ó sàn yàn lẹ́sàn ni wàyọ̀ àkè ọba tó sì lè fìyà jẹ èèyàn ni tó nù pé tá a bá pè yàn lọ́ba tá bá pè Rabbul Alamin málìkì yawmiddin lábẹ́ málìkì ọlọ́run yóò máa pàṣẹ fún wa àmà tẹ̀lé yóò máa pọ̀ fún wa àgbà àgbà bẹ́ẹ̀ bákan náà ó láǹfààní kó sàn yàn lẹ́sàn ó sì láǹfààní àti fìyà jẹ yàn. ìlàdí ti kó sí sábà tẹnumọ́ yẹn tọ́lọ́ bá sọ pé innama hiya a'malukum òsíyà alákùn àwọn asẹ́tẹ̀ ń ṣe mò ń bá yín tó mò ń bá yín fi pamọ́ mò ń bá yín ṣírò ẹjọ́ fún ma òwà fíkun ìyá à màá sì pè fún yín pérépéré fáma ń wájà dà xeyrọ ni ẹnikẹ́ni tó bá wá bá dáadáa níwájú ọlọ́run fàlì ahmadillah kó máa fún wa ma wájà dà gẹ́rọ dálí ẹni tó bá déwájú ọlọ́run tó wáyé pé ìyà lọ́rọ̀ ẹ bá jẹ má tí ò padà rí kẹ́ fàlàyé lòmẹ́nà ìlà nàfsà kò gbọdọ̀ bú ẹnì kankan jára ẹ̀ náà lọ ọlọ́ba ńlá alu amma la yusalu amma yaf'al wa hum yusalun jíjọba ọlọ́run yẹn kò sẹ́ni tó lè bí léèrè pé kí ló fi ṣe báyìí onímọ̀ bí ayé kò fi hàn pé ó ní nínú orí pa pé àgbà pé ọba lọ́lọ́run òun náà ní kíni òun náà ní wípé yòsíìbù wọ̀yọ̀ àkè ó lè fún yàn lẹ́san ó lè fìyà jẹyàn ó ní wàyàtà sọ̀rọ̀ fún bí màmá ilé kì í bìjẹ̀mí àníwá ìtàn sọ̀rọ̀ fà yóò sì máa ṣe bó ṣe wù ú pẹ̀lú gbogbo ẹ̀dá ẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀nà sọ pé kí ló fà tọ́lọ́ ọba ṣẹlẹ̀ yìí e? tàṣọ́rọ̀ yóò máa ṣe bó ṣe wù ú pẹ̀lú ẹ̀dá ẹ̀ ẹlòmíì yóò mọ̀ gbé ah ó sì yẹ kí lágbádá olùgbogbo ẹ̀ lọ́sì dájọ́ kúrò ẹ̀mí fún un yóò sì máa wé eléyìí ó sì yẹ kó olùkúkúrò ẹ̀mí ẹ̀mí rẹ̀ yóò sì gùn nínú àtàrù wọn là dísà abdullahi bin masoud radiyallahu ta'ala anhu ọlọ́ọ̀bá máa fa'alu lima yurid nítorí wọ́n ọlọ́run ló máa ń ṣe àti sàdísì kọ́bdọ̀ láì máa yẹ gbà ànábì ní ọlọ́ọ̀bá bu kọ́bdọ̀ kan ó dà sọ́tún ọlọ́ni iya fil janna gbogbo àwọn tí mo fi kọ́bdọ̀ yìí dá ọmọ àlùjẹ́nà ni wọ́n ó bu kọ́bdọ̀ mi ẹ̀kúnwọ́ kan ó dà sósì ó ní gbogbo àwọn tí ń bá dá látara yèpẹ́ ilé yìí finnar wàlà òbáàlì ọmọ náà làwọn ò jẹ ìsìnwọ́rì tó tẹ̀lé kò sí kankan tó lè tàbí yẹn yọ ìyẹn ń jẹ́ lára jíjọ́ náà lọ́wọ́ ẹ wọ hadithi abdullahi ibn amr ibn al-as abdullahi ibn amr ibn al-as oní kharaja ilayna rasulillah sallallahu alayhi wa sallam dhata yawmin wa fi yadihi kitaban anabi jáde sí wa níjọ́ kan anabi wa mú tírà méjì lọ́wọ́ nínú sọ̀rọ̀ nínú sunan mọ́mọ́ Tirmidhi sheikh al-albani hasana hadithi bánabi ṣe wá jáde pẹ̀lú tíra méjì lọ́wọ́ anabi sọlá àṣàlá máa ń béèrè lọ́wọ́ àwọn sábà pé àtẹ̀dúró náà má àdánil kìtà báyìí tíra méjèèjì tí mo mú lọ́wọ́ yìí ǹjẹ́ ẹ̀ máa tó wà ń bẹ̀ àwọn sábà ní àwọn ò máa wọ̀ ilà àǹtọ̀bírọ̀ náà bí tó bá ṣàlàyé tó wà nú méjèèjì fún wa òun náà la fi lè máa tó wà ń bẹ̀ abúlẹ́bùn amúrú onífà ṣáàrọ̀ bìlẹ́bì fìyẹ́bì àlìyómìnà èyí tó ń bẹ lọ́wọ́ ọ̀tún anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa tọ́ka sí bá anabi ṣe nàka sí anabi ni ada kitabun min rabbil alamin ìwé nìyí látọ̀dọ̀ ọlọ́run àkọọ́lẹ̀ ní látọ̀dọ̀ ọlọ́run anabi ni fi asma'u man yadkhulu janna wa asma'u abaihim wa qabailihim thumma ujmil fala yuzadu fihim wala yunqas arábí gbogbo àwọn tí ó wà lìjẹ́ náà pátá ló kọ́ wọn ti wà ń bí àtọkọ bàbá wọn àti àwọn tí wọn ti wá níparí tíra yìí ó jìnnà wọn ti wá stamp ẹ wọn ti sílẹ̀ bí ìgbà tí ìyàwó àdẹnu ṣèjọba tó wá di táìmù tó ń sọ wọn wá di correct biro wọn ti fàdà sórí pé wọn ti demarcate ẹ wọn ti sílè parí ẹ ebi tí sì nìyẹn wà wọn ti sílò call the last person anábìíní fàlàyé zaidu fíhìm wàlàyé kọ́sù ó kọ ẹlòmíì ò lè wọnú bẹ̀ mọ́ ó kọ ẹlòmíì ò lè jáde mọ́ wọ́n ti kọ̀ǹkú rẹ̀ ó ní wàá ṣáàrà bìlẹ́dì fìyẹ́dì àdìyọ́mùnà ànábì wàá nà ká sí tẹ́ra àtọwọ́ òsì ànábì àdà kìtàbùn min rabbil alamin ìwé yìí ọ̀dọ̀ ọlọ́run ti wá o fi asmaa'u man yadkhulu an-nar gbogbo àwọn tí ó wọ̀n pátá okùn wọn ti wà ń bẹ̀ wọ asmaa'u abaihim wa qabailihim ó kọ bàbá wọn sọ́ọ̀nẹ́mù tí wọ́n ti wà ń bẹ̀ ìran tí wọ́n ti jáde àti gbogbo particulars wọn ti bẹ̀mẹ̀ ó ní fàlàyé záàdù fíhìm wà láyé ń kọ̀sùn nínú fún ma ojúmọ̀ bá sọ wá ṣe pẹ̀lú dàwọ́kọ̀ wọn tún ti sí lòun náà wọn à lè fẹ́ lómi nǹkan wọn à lè yẹ lómi nǹkan bẹ̀ báwọn sábẹ́ ṣe wá gbọ́ báwọn bí a ká mú má àdéfì Suraqa ibn Malik wọn ní Suraqa ibn Malik ó lọ bá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah fàfíìmẹ̀lẹ̀ amẹ́lú nìyẹ̀wò gbogbo kàkà kòkò tá à ń ṣe lénìí gbogbo ìgbìyànjú tá à ń ṣe lójú ọ̀nà ọlọ́run lénìí gbogbo iṣẹ́ tá à ń ṣe fàfíìmẹ̀lẹ̀ amẹ́lú nìyẹ̀wò orí kí ni iṣẹ́ yẹn dáyé lórí ó ní àfíìmẹ̀ jẹ́fà bí ìlẹ̀kọ́lẹ̀ wọ́n jẹ́rọ̀t bí àlùmọ̀kọ́dìr ṣé n tọ́mọ̀ bá ti kọ́lẹ̀ ká tó dáyé ni tó ti wà ní kádàrá ṣé ni à ń ṣiṣẹ́ tò ni aw fi ma yastaqbil àbí ẹni tó ń kálukú bá ṣe ni ó gbà lọ́jọ́ iwájú tó yẹ pé kò tí ì ṣiṣẹ́ pé fi ma yastaqbil ṣe ẹni tó ń kálukú bá ṣe ṣe ni ó dìtà ní ibi tí ó dé sí ni àbí kádàrá tọ́lọ̀ tó kọ́ lẹ̀ ká tó dáyé náà padà kó ànábì ni fi ma jaffat bí ìlà àkàlà àwọn o wàjárọ̀ ti bí gbogbo ti kádàrá tó tù wà lákọ́ọ́lẹ̀ ni o kò sí tuntun kankan máa wọ àwọn sàbẹ sọ pé afala numsik anilẹ̀ amẹ́lì kí ló fà tó yájẹ́ kí wọ́n á ní àmọ́ ṣiṣẹ́ sí kó kálukú kan dúró tí ń tọ́nà ti kọ́ lẹ́yìn tó kẹ́ tọ́nà bá ti kọ́ pọ́ máa jẹ́ náà ni ọmọ àjẹ́ náà náà ni yóò padà jẹ́ anábìíní wọ̀nyí amílà ayé amẹ́lì gbogbo èyíkéyìí iṣẹ́ tó rí kó ṣe yóò sì padà jọ máa jẹ́ náà tí ò bá ní rí bẹ́ẹ̀ ni ẹwà àwọn nínú àwọn kèfèrí bọ́n sì gbógun tánẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n padà gba Islam ó sì padà kọ́ lọ́wọ́ bá nífà yóò bá nàbí sọ yadhaku Allahu ila rajulayn yaqtulu ahaduhuma al-akhar yadkhulani al-janna aw kama qala ar arábìnrin ọlọ́wọ́ ó sì máa rẹ́rìn sálámà rí èèyàn méjì kan ẹnìkan pẹ́ẹ́nì kejì ẹ àwọn méjèèjì sì ní ọmọ àjẹ́nà ni wọ́n tó pé ẹni tó pa ẹnìkejì ẹ̀yìn nígbà tó pa ẹnìkejì kèfèrí ni yóò sì jẹ́ni tí ó máa ran kan àti pa mùsùlùmí ọmọ ẹ̀ nígbà tó pa mùsùlùmí ọmọ yẹn tán nípò kèfèrí mùsùlùmí yẹn òun ó sínú yọ̀nà ọlọ́run eléyìí náà tó pààyàn tó pé ti ń bẹ lára nínú ló fi pa òun náà nínú àlámọ̀rí àwọn ẹrú ẹ̀ lọ́wọ́ sọ pé láàyò sálú àmà ẹ̀fà ẹnìkan ò lè bèrè pé ìwọ ọlọ́run kí ló tó ṣe báyìí ó wà lẹ́dí khalaqakum faminkum kafirun wa minkum mu'min ọlọ́run ló dá kèfèrí olódà mọ̀mìnì tó ń ti bẹ́ẹ̀ yóò fi mọ̀mìnì sàlìjá náà yóò fi kèfèrí síná ó ní àgbà pé nínú orí pa ìjọ́lọ́run lọ́run òun náà ni wa yatasarrafu bí màmá ilé kí ibi jẹ ní àwọn ìtàsọ̀rọ̀fà oníranran bó ṣe wọ ọlọ́run ni máa ń ṣe láàrin àwọn ni máa ń ṣe láàrin àwọn ẹrú ẹ̀ àwọn kan bó ṣe yẹ pé àárín ìsúná dùn gẹ́gẹ́ fún yẹn nínú àwọn mo ti gbàgbé orúkọ tí a nínú àwọn tí a ta kélé jọ̀hún nínú tá máa ń kọ́ bẹ́ẹ̀ mo ti gbàgbé dáa ìdálàmú yóò xẹ́lá kó nímọ̀rọ̀ sàyí dáńgbé tọ́nà ọ̀bọ̀ bá ti dáyàn lórí ire lólórí ire mùsùlùmí tí yóò rí sórí ire. bẹ́ẹ̀ bí kò sí sinadu fẹ́ léyìí ní tí mo fẹ́ sọ yẹn mo ní kò sí sinadu fún ní tá a fi wá máa ń parí ni pé fàmù sálẹ̀ bíi rọ̀bá o jìbìrì èlò káfíràn wàmú sálẹ̀ bíi rọ̀bá o fẹ̀rẹ̀ àwọn ọmọ sálọ̀ fàmù sálẹ̀ bíi rọ̀bá pé wọ́n gbà pé sáàmì ríjù tó padà dín àwọn ọmọ Bani Israel tó padà sí ojú wọn kú lójú ọ̀nà tọlọ́run tó fi lọ rọ ògèdè gbé màálù tó wá lọ da yẹ̀pẹ̀ kan tó bù tó wá lọ dà sí tó fi di pé màálù bẹ̀rẹ̀ sí dún tọmọ Bani Israel fi ń lọ sí màálù yẹn kó tó di pé Musa dé wọ́n bí lè fi pé Musa ló kọ tiẹ̀ náà ìyẹn ni mo ní kò sí sinadu fún un wọ́n á ní wọ́n wá ń sọ nínú ìtàn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn iná Israiliyati ni ebe nínú ìtàn sáàmì ríyù gẹ́gẹ́ ni pé ìyá ẹ̀ wọ́n sá lóyìn nígbà tí bàbá rẹ̀ wọ́n ní bàbá yẹn fún yẹ́ ẹ̀ lóyún ni nígbà tó fún lóyún tán ìwọ lélẹ̀ mo sì tán lọ kọ̀rọ̀ yẹn ló bá pa á bẹ̀ bí Jibril ṣe wá ń lọ re ọmọ yẹn nìyẹn láti mú ẹ gbàgbé so Jibril ló sọ àtọ́jú wọn ní ìka Jibril báyìí ẹgbẹ́ ni ó ti ń mú un lọ́tí mọ́ ya ilé ìsọ ilé yá ìrere kò sí ìsìnàdù kankan fún gbogbo eré ṣùgbọ́n tí mo fẹ́ e ló ń bẹ̀ ni pé èèyàn lè èèyàn lè bá olóríire tọ̀ ẹwọ́ màá nílùú alóhùn alẹ́ ìsọ̀tọ̀ sẹ́lẹ̀ ẹ rí i pé kò sóríire pẹ̀lú bàbá ẹ ẹ wá wòyàwó fẹ́ra àwọn ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé jẹ̀mí ìtàsọ̀rọ̀ fáà gbàsíwọ́lọ́run lè ṣe pẹ̀lú àwọn ẹ̀dá ẹ̀ ó lélẹ́yìn ni ituma malik àbí malik tàbí ọba lọ́lọ́n ẹni tó lè pàṣẹ tá a gbọdọ̀ yẹ lọ́wọ́ ẹ̀wọ̀ ẹni tó lè kọ̀ fún wa tá a gbọdọ̀ yẹ ní ọwọ́ ẹ̀wọ̀ ẹni tó kápá àti fún wa lẹ́san ẹni tó kápá àti fìyà jẹ wá bákan náà ẹni tó kápá àti sàlámà rí ayé wa wúwa ti wù tó bá wù á ní ó dáa fún yàn láàárọ̀ kó má dáa fún nírọ̀lẹ́ àtàlẹ́ ọlọ́mọ ṣètò alẹ́ tó bá sì wù á ní kó má dáa fún yàn látàárọ̀ ayé ẹ̀ kó sì ṣe kíni kó sì dáa fún nírọ̀lẹ́ málẹ̀ tó bá sì wù ú a ní pé àtìrọ̀lẹ́ àtàárọ̀ àtàlẹ́ kó mọ̀ dáa fẹ́ nìkan tó bá sì wù àtìrọ̀lẹ́ àtàárọ̀ àtàlẹ́ a ní kó mọ̀ dáa fẹ́ nìkan anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní anásùn arba'atun arábìnrin àwa tọ́lọ̀ ń dá sáyé gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dá sáyé pátá ìpín mẹ́rin náà láàmú pín sí arábìnrin makturun alayhi fi dunya wal akhirah ẹlòmíì ń bẹ tó jẹ́ pé àtàyè àtàlùkìyàmà ni lọ́lọ́run ti fúnlẹ̀ mà kò ní ní láyé kò ní ní nǹkan kan kò ní ní ga kò ní ní go ìjọ tó wá bọ́ sọ́dọ̀ ọlọ́run àwọn yòó máa bá ti sọkún pé ah bàbá yóò gbádùn ayé kankan wàlẹ̀ àkẹrọ lálùkìyàmà náà ló tún ṣeré náà ni àrẹ́mi bákan náà àtúrí wa jẹ́ pé makturun alayhi fi dúníyà muwassaun alayhi fil akhirah ilẹ̀ ó fún wọn láyé àti jẹ́ àti mú àti náà àti lò kò ní pàtàkì láyé yóò bẹ́ẹ̀ máa sunkún pé kí lòun á ṣe láyé ṣùgbọ́n kó mọ̀ dálì kìámà ni muwassaun alayhi bọ́lá wọn ṣe gbà yìí fún dálì kìámà ni irú ẹ̀ lànà bí sọ́lá àṣálà fi máa ń kọ̀ǹsólà àwọn kejì àwọn tí wọ́n jẹ́ àwọn aláìní nínú àwọn mùsùlùmí àdìsù tó lẹ́wọ̀n àtàlẹ́sọ̀lá àrẹ́bí ní àwọn aláìní wọn ó wọ àlìjẹ́nà ṣáájú àwọn tó ní tábàdá àdúrà àdìsí àrẹ́bí sọlá àṣálà àdìsí tó fẹ́ sàn lẹ̀ àrẹ́bí tó bá dé ọ̀gbìn dàkíyàmà yóò ta bí àní àmì àlè dùnìyà ẹni tó rí kéjù láyé ọlọ́bọ̀ wà ní kan mọ́ wa tán bá mọ́ wa fayus bọ́ọ̀gù fìnnẹ́rì sọ́ọ̀bù ọlọ́kàn àní kankan kíbọn náà kan ní ìṣẹ́jú àyà kan wọn a máa bèrè pé alimarot bí kan náà ìmú nǹkan tù so gbádùn láyé ìní à ah, ìgbádùn kẹ látọ̀dọ̀ sí bí tó fi kú ìgbádùn ìní òun ìjẹ́ gbádùn rí o ẹni tí ó sì wá lé kókó jù fún láyé tó jọ máa àlìjẹ́nà ọlọ́gàní kankan lọ sínú àlìjẹ́nà níṣẹ́jú ayá kankan yóò kó bẹ́ẹ̀ wọn a bèrè pé ǹjẹ́ alimarot bí kan sùn kan ah, láyé nǹkan nira fún nira fún òun òun ò tiẹ̀ jẹ wàhálà kankan òun ò jẹyà kankan rí ó fẹ́ pé ẹlòmíì makturun alayhi fi dunya ayé ò lè fún muwassaun alayhi fil akhirah láì kì í àmà ọlọ́gbọ́n bá délẹ̀ fún arábìnrin ẹlòmíì wà ń bẹ tó yẹ pé tẹ bá wọ action yẹn muwassaun alayhi fi dunya ọlọ́gbọ́n bó délẹ̀ fún láyé tó bá ti ń nà báyìí tó bá ti ń ta bẹ́ẹ̀ náà ló máa ṣe kí ni bẹ́ẹ̀ náà ló máa yóò jọra wọn fún náà tí ó fi kú kálukú àwọn ah, lágbájá ti ń lówó bọ̀ láti di thirty láti kò pé ó bẹ̀ mọ́ pé twenty five years tó fi lówó ó lówó kú ni kò wá náwó sí kankan báyìí kọ́ lọ́mọ fún ṣe mo wá sanwó náà léyìí fi dúnìyà ṣùgbọ́n màkútóró náà léyìí fi àkhírà ṣùgbọ́n lálùkìyàmà ìmọ̀ ẹni tó jẹ́ pé kódà kò ní rí pure water five naira ní wà ọlọ́dà kò má ṣe tó wa àdàlùwà ni ẹlòmíì ìpínlẹ̀ kan gbogbo àná láti mọ̀ ọlọ́mọsá àṣàwà báwọn muwasawun alayhi fi dúníyà muwasawun alayhi fil akhirah àtàyà àtàlùkìyàmà ọlọ́wọ́ dẹ̀lẹ̀ fún torí ìyẹn kò pọ̀ nínú tó lọ́mọ ṣe ṣùgbọ́n àmọ̀ ṣe fẹ́ tó bá wù bó ṣe dá rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan ọlọ́run fún wa ní dáadáa tayé fún wa ní dáadáa tayé kìyàmù ẹ̀jẹ̀ pé ayé ọlọ́run bó dẹ̀rẹ̀ fún láti kìyàmù ọlọ́run bó dẹ̀rẹ̀ fún náà hadisi kama wọn ni abdulrahman ibn auf wọn ni yóò rà kó wà lẹ́yìn náà ni wọn ni wọn máa bí pé ah, ah kí ni tó fẹ́ rákò òun ṣe ìṣirò owó òun ni hadisi da'if ìṣirò ló ń ṣe níwájú ọlọ́run bẹ́ẹ̀ ìṣirò yẹn pọ̀ gan níwájú ọlọ́run wọ́n ní ahadith tó bá ti wá báyìí nígbà anábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ straight anábì ní asharatun fil janna àwọn èèyàn mẹ́wàá kan bẹ ọmọ àjẹnà ni wọn anábì ní abubakar radiyallahu ta'ala anhu fil janna abubakar ọmọ àjẹnà ni wa umar fil janna anábì ní umar àjẹnà ni ó dì sí wa uthman fil janna anábì ní uthman ọmọ àjẹnà ni ẹ̀kọ́ wo mẹ́rin ẹ̀rọ ṣé a sì yọ mẹ́ta ń anábà kan náà ni ali radiyallahu ta'ala anhu fil janna anábà wa abdulrahman bin auf abdulrahman bin auf náà ọmọ aljanna ṣùgbọ́n bí náà sàbí kí ni láwọn wọlé lórí ẹlòmíì tó bá ń sọ pé nínú tó jẹ́ pé nínú ọlá tí ń bẹ fún àìní tòótọ́ ọlá wà fáìní nínú ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bí sallallahu alaihi wasallam náà sọ tó fi kọ̀ǹsóòlù àwọn tí wọ́n jẹ́ aláìní so that àìní yóò ní dí wọn lọ́wọ́ láti máa ṣe tọ́lọ̀ ṣùgbọ́n àárín náà tó yẹ pé ó ní láyé náà nínú ẹ̀ tọ́lọ̀ ó tún padà kẹ́ rẹpẹtẹ ní wàhálà kìí àmọ́ ta ni máa ṣe dùbẹ̀rẹ̀ ẹgbẹ́ dùbẹ̀rẹ̀ àṣàrò pé ọba lọ́lọ́run ni òun náà ló ṣe tó wù ú tẹ́lẹ̀ kan ò ní bẹ̀rẹ̀ ló ń jẹ́ pé ẹ̀rí níbo míì nínú ọmọ ọmọ ó sì jáde nínú ìyá kan náà ọmọ jáde nínú ìyá kan náà ẹ̀rí kan nínú wa ó sì jẹ́ tí láàfin rẹ̀ pé yóò máa excel ní gbogbo ojú ọ̀nà tó bá mú ó lè lówó ó lè ní dúkìá inú òkun yẹn náà wọ́n sì bí mi lórí bí ìdìtẹ̀ ni wọ́n ṣe rí wà láì wọn máa bíbi ìjì pọ̀ wọn ó bíbi ìjì pọ̀ ìbejì kan ó sì máa ṣàṣeyọrí ìkan ó sì máa rán múlẹ̀ ìyẹn tíyàn bá ti gbà pé rọ́bù lọ́lọ́run rògbò bíyà ọlọ́run náà nílò yìí kí ẹ má máa wọ pé ah kí ló fà á tọ́lọ́run ṣe báyìí fẹ́ nìkan ọlọ́ba ni wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'din ọlọ́ba ni ẹ má máa gbẹ̀mí sí ntọ́lọ̀ ń ṣe fẹ́ nìkan tó fi ntọ́lọ̀ fi tó gbé lájò lọ fáwọn apá kan lórí apá kan ọlọ́ba ni ẹ má máa gbẹ̀mí sí yẹn pé ẹ̀sìn máa wọ kó sì jẹ́ pé ọkọ̀ tí ń gun irú wa ló yẹ ká máa gun ọmọ tó ọlọ́ni ẹ má ṣe báwọn ọlọ́wà ni lè rijali nasibun mimma ktasabu wa lin nisa'i nasibun mimma ktasabna ọlọ́ọ̀bá ń sọ àyà yìí fèsì yá kì ìgbà tó ń sọ̀rọ̀ ogun ọlọ́ọ̀bá waman ahsanu minallahi haditha nígbà tó ń sọ̀rọ̀ ogun ẹ̀fẹ́lẹ̀ ní kinní kan ẹ̀fẹ́lẹ̀ ní kinní kan ẹ̀fẹ́lẹ̀ ní kinní kan ẹ̀fẹ́lẹ̀ ní kinní kan tí a mọ̀ pé ìmọ̀ ń ṣẹlẹ̀ nígbà míì bóyá tó jẹ́ ẹni tó ń jẹ́ ìyàwó masalan ṣe pé ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé àwọn ìyàwó yín tó bá yẹ pé wọ́n bá tẹ́ bá ti lọ́mọ ọlọ́ni tẹ́ bá fi lẹ̀ kí ni wọ́n mú bẹ́ẹ̀ wọ́n mú dáa kan nínú mẹ́jọ tẹ́ bá fi ẹni tó wá ń ìyàwó àkọ́kọ́ tó yẹ pé ìgbà tó kò tiẹ̀ ti jámà kankan láti lẹ́ẹ̀lẹ̀ náà ti jọ ń bá bọ̀ bóyá mathalan ó wá kọ ọdún kan péré tíyàwó kù ó wá fẹ́ àwọn méjì méjì nígbà náà wá fẹ́ pín ogún ẹni yẹn kódà àwọn ẹni yẹn ò tẹ́tí bóyá ìkan lóyún nú ìkan ti dín ẹyọ kan wọn á ní ọ̀dà two million nílẹ̀ yòó two million ní alasawa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta fẹ́sẹ̀ pín in tí èsì pé yàn tiẹ̀ wá jẹ́ ìyàlẹ́ ọkọ̀ ọ̀gá báyìí sẹ́yìn pé wọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì òun nísìn gbogbo ohun tó jẹ́ pé ńgbà tọkùnrin ò tiẹ̀ já máa ń kankan two million yìí àwọn wà jọ pín equally pẹ̀lú àwọn ilé àwọn bọ́lá ńlé àwọn tó jẹ́ pé ọlọ́ṣògo ni àwọn bá wá ọlọ́ṣògo tó wá pé ju sùúrù lérè lọ ọlọ́run látàtà mẹ́rin náà máa fẹ́ dọ́là lọ́ọ̀bù bẹ́ẹ̀ ìbá àdókùn máa làbá mọ̀ràn kan rẹ̀ bá tàbí kó jẹ́ pé àkọ́bí bàbá obìnrin lòun tiẹ̀ obìnrin wa obìnrin náà tiẹ̀ ń làgbàlagbà ó fẹ́ tó bíi sixty years gan wọ́n á ní ọmọ èké bíi anansi wọ́n á ní mẹ́mì so nínú twenty thousand ẹ̀yin á mú nínú thirty thousand ẹ̀yin á mú ten anansi yẹn máa mú twenty thousand ó béèrè ìgbà tí bàbá wa ń fẹ́ yẹ ẹ́ wàlẹ́ àjọlọ́fẹ́ yóò ní àjọlọ́ ọmọ yìí ọmọ yẹn máa rò bẹ́ẹ̀ so ní ìparí àlọ́ ni wasalullaha min fadli kálukú máa bẹ lóhùn nínú àjùlọ ọlọ́run ó dùn àti tí ń bẹ lọ́wọ́ ẹnìkan kí àwọn ọmọ wẹ́ ah, wọ́n sì jẹ́ pọ́wọ́ ilé ìlẹ́nu wa torí ọlọ́run ọba pọ̀ wá sí ọ̀rọ̀hánà ọba tí kẹrẹ̀ gbà yìí àbùkátà pé kásẹ̀sẹ̀ máa wo tọwọ́ ẹnìkan béèrè lọ́wọ́ ọlọ́run tí ń fóun tó fóun náà tó lè fún gbogbo ayé so ìlànà bí àbá fẹ́ máa ronú sí àáfà àrùjọ lòun ọba ọlọ́run àpèjúwe ò lè tán ẹlọ́nà àti ẹgbẹ́ ẹjọ kí ó náà ni ṣùgbọ́n àìmọ iye mọye mọye ẹjọ ẹgbẹ́ àjọlọ madrasa náà ni ẹjọ ẹjọlọ madrasa òun ó sì tún mọ wá sọ pé nínú ẹjọlọ náà ni kódà ó lè góòlù jù ọ lọ ó lè máa ṣe ajá náà sí fún ẹni tí ẹjọ kí ó bọ́lá ó sì tún tiẹ̀ náà ni tàbí kẹ́ẹ̀ àjọ lọ sùkúl pé kódà ẹni tó brilliant jù ọ̀la ẹnìkan pè mí rí jọ kan pẹ̀lẹ́ kún lórí fóònù pẹ̀lú à ah, kí ló dé kí nìkan ó ní ah ó ní tí wọ́n bá ní làákàyè kọ́lọ́wọ́ fún yàn ní làákàyè tí wọ́n bá ní ìmọ̀ ń já sí àbúrú àkọ́kọ́ ẹni tí làákàyè já sí àbúrú sún fún mi látijọ́ tó ti ń kẹ́kọ̀ọ́ àtẹ̀kọ́ òwe àtẹ̀kọ́ òwe ni àtẹ̀kọ́ kéwù ni ó ní wàláì òun ò ṣe kò kejì rí nílé kéwú nílé ìwé ṣùgbọ́n gbogbo tí wọ́n máa ń tọ́ka sí ní dáadáa òun yóò nọ́mbà wàhálà eléyìí ọlọ́run bá ní í ṣe bá ní tí ń sọ yẹn tòótọ́ sí fẹ́ pé nínú orípa rẹ̀ ìyẹn náà rí nínú ọ̀sẹ̀ ní ẹ̀ ẹlòmíín sì ní fẹ́ pé òun tiẹ̀ kò pọ̀ ní olódo ni ní tí ń bẹ ní àpò rẹ̀ ní ìsìn ní kéńjì àwọn táwọn á máa ń tí máa ń jíwò ní skul àwọn tí ìwà ìpowó náà níra owó fọdí ó lágbájá nítorí pé àwa náà máa ń bá ka ìzáàmù ẹ ọlọ́run bá rògbò bí yẹ ọlọ́run nìyẹn so ìjẹ́ mẹ́líkù ọlọ́run ó náà ni kí lè abẹ́ ṣe ìyẹn àgbà fọlọ́run kí ni èyàn gbà fọlọ́ Imam Shafi'i rahimahullah ta'ala wọ́n ní usallim id arada Allahu amra wọ́n ní màá yà juwọ́lẹ̀ tí n bá ti rí ibi tí ọlọ́run gbà lámàrin sí wọ́n ní wa atruku ma uridu lima yuridu bẹ́ẹ̀ ṣe wò pé ó yẹ kó rí tí ò bá ti lọ bẹ́ẹ̀ mọ́ ní àjùwọ́ rẹ̀ fún bọ́lá ṣe fẹ́ kó yẹn. a máa àti bẹ́ẹ̀ nínú ìdílé ìyàwó lọ́lọ́wọ́ ṣe ń já bẹ́ẹ̀ owó wà dáadáa lọ́wọ́ tí kí lè ọ̀rẹ́ ṣe wàá filẹ̀ náà ni tó máa jẹ champion lọ ìwọ náà èèyàn náà struggle títí títí tí kí ló fẹ́ ṣe òun kò mọ̀ ló tó bá ti gbé àṣẹ yàtọ̀ tí ra mọ́tò ẹ̀ ń ṣe àlọ́ àmọ́ gbé ẹjọ́ mọ̀ gùn kò sí wàhálà kankan ẹ̀dà gbọ́gbọ́rọ́. eléyìí ó ní bí àníwáyé tàtọ̀rọ̀ bí àníwáyé tàtọ̀rọ̀ fà bó ṣe wo ọlọ́run náà ni kọ́lọ́n kó dàkún kó máa fi àánú ẹ̀ ìkẹ́ ẹ̀ kó máa fi bá wa lò. ìgbé hmm. tó bá ṣèyàn bákan náà nínú aṣọ pé nínú ọba ọjọ́ kẹyìn ọba ọjọ́ ẹ̀san oníwàdọ́fà alimẹ́lík ọlọ́ba wa ṣe àfi ti ìjọba rẹ̀ lè yaomi dín ẹgbẹ́ a sọ pé mẹ́líkì yaomi dín olúwa oníkápá ọjọ́ ẹ̀san ó ní kí ló fà tó lọ́n fi wá ń ṣe àfi ti ìjọba rẹ̀ ìjó oníkápá rẹ̀ sọ́jọ́ ẹ̀san nìkan tí ò mú nǹkan míì ó ní ọjọ́ ẹ̀san sì ni owó yawma al-qiyama ọlọ́jọ́ al yudanu an-nasu fihi bi a'malihim ọjọ́ tí wọ́n máa kẹsàn-án sí ń kálukú fún khairuha wa sharruha ẹni tó bá ṣe dáadáa yóò rẹ̀ san dáadáa aljaza wal ihsan illa al ihsan faman ya'mal mithqala dharratin khairan yara ọlọ́pàá ẹni tó bá ṣiṣẹ́ ọmọ náà gún tó kéré ní dáadáa bó ṣe ìwò kéré tó kódà kó kéré ní ọmọ náà yóò rẹ̀ sẹ́yìn wọn ya'mal mithqala dharratin sharran yara ẹni tó bá ṣiṣẹ́ náà bó ṣe kéré tó kódà kó kéré ní ọmọ náà gún ọ̀nà rẹ̀ sẹ́yìn ó ní ọlọ́ba ṣe àfitì rẹ̀ sí ọjọ́ ẹ̀san ó ní lè yóò dè hẹ̀rọ ó ní lè ànàfi ìdáàlì kàlìyàwó ó ní torí pé níjọ́ yẹn níjọ́ níjọ́ gbìndẹ̀ àlùkìyàmà ọlọ́ba subhanahu wa ta'ala yẹ́dàrú lil khalq tamama dhurur ọlọ́run fèrè ẹ̀hàn ẹrú pátápátá bá a ṣe rò pé ọlọ́run ọba tó àátúmọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ níjọ́ gbìndẹ̀ àlùkìyàmà ó ní kàmáàlù mulkihi wa adlihi wa hikmatihi ó ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ti fi hàn yóò tún fi hàn gbogbo ẹrú kàmáàlù mulkihi bí ìjọba òun ṣe tó wa adlihi bóun ṣe jó ní déédé tó wa hikmatihi àti bí òye òun bó ṣe kún kẹ́kẹ́ tó wa nkitoi amlakil khalaik àti bí ìjọba àwọn gbogbo tí ń ṣèjọba láyé ni ó ṣe dópin débi wípé annahu yastawi fi dhalika al-yawm débi pé dọ́gbandọ́gba ló ń kálukú ó jẹ́ níjọ́ yẹn al-muluk gbogbo ọba ayé pátá wa ri'aya àti àwọn tí wọ́n ń darí wal abid ẹrú wal ahrar àtọmọlú àbí bákan náà lásìjọ níjọ́ náà ẹ pé kínní yẹn ó ń fi ìjọba ọlọ́run ọba hàn ìwọ kẹwọn ni à ń pẹ lọọ ni ọyà ìhòògùn lóto rẹ ń bẹ náà ní kọ ọmọ wa ọ̀nà wa máa wà lọ́wọ́ ní ìhòògùn lóto náà pẹ̀lú pẹ̀lú dongari ìdọ́jẹ́ pé ọlọ́wọ́ bó ṣe tẹ́síyà láàrin dongari àti ẹrú tí ń bẹ ń túbú àtọ́ba wọ́n jọ nípa kan náà ẹwọ́n dára bí sọlá àṣálàm sọ́nà àdéhùn Aisha radiyallahu anha nínú sahih anábìnrin yóò ṣàrò nas yawm al-qiyamah níjọ́ mi dàlù kíámà wọn dùn kálukú dìde rọ́ọ̀tẹ̀n ní òhò ọmọlúàbí fùfáàtẹ̀n lẹ́ni tí ò ní wọ bàtà gòrùlà lẹ́ni tó jẹ́ pé àdọ̀dọ́ ní tí wọ́n dá lára ń kálukú padà bẹ̀. wọ́n bá nàbí sọ́wọ́ ìtàn ìyàwó àìsàn ni ya Rasulullah ar-rijalu wan-nisa yanzuru ba'duhum ila ba'd ọkùnrin àtòbìnrin الأمر يومئذ أشد من أن ينظر بعضهم إلى بعض ọ̀rọ̀ àlìkí àmà kọjá kóbìnrin ó dú kọkùnrin wọn máa mà kóbìnrin ní bẹ̀rẹ̀ bí òun àti ọ̀rọ̀ òtí ìtọ́ràn nílẹ̀ yẹn mà pé obìnrin ló wà lẹ́bi òun kí ẹ tún wá sọ obìnrin nìkan ní òhò arábìnrin fìtínà àlìkí àmà kọjá kéèyàn ó mà yẹn yọmọ yẹn fẹ́ rọlì omi àkè ọlọ́run lọ́jọ́ tó jẹ́ pé ọmọ àníyàn ó mọ sáfọ́mọ yẹn omi ìwà àbí èyàn rí màmá rẹ̀ yóò rí bàbá rẹ̀ yóò fi ẹsẹ̀ fẹ́ nípa rẹ̀ ọlọ́run nílẹ̀ kó lè mìíràn in yọmọ ìdí ìṣàánú yọ̀gàn ni kálukú ti ní bùkátà tó tó gbọ́ níjọ́ náà tó gbé tí ó mọ̀ pé kó mọ̀ yẹ pé bàbá tó ń bọ̀ yìí ó ní ìwọ̀ kan tó yẹ kó ń fún láyé tó ń wò tí ìfún tí ó máa tún á béèrè sálọ́dà mi so ọlọ́wọ́ bó wàá fi ìjọba rẹ̀ hàn yóò fi hàn níjọ́ yẹn àti àsánsán pé àtolóríire àtolórí ibú ọlọ́wọ́ kọ́ dá gbogbo wa dúró kalẹ̀ tí o sì pé tó yẹ pé kò yẹ ṣe ọ̀rọ̀ pé abẹ́ lepo lẹ́nu NPC à ń lọ gba exit àwọn àdé exit àdé exit wọlé láti lọ repo kò sí yẹn lálùkì kálukú wà ń bẹ̀ kálukú nàró gbogbo ìjọba gbogbo alágbára aláyé pé àtọmọlúàbí àtẹrú gbogbo wa rí bákan náà òní kulluhum mad'ununa li'azamatihi khadi'una li'izzatihi kálukú wa náà láàrin ra wá ńlẹ̀ kálukú wa látẹ̀rí gba pé a nǹkan kọjá nǹkan lẹ́nu nǹkan lágbára lẹ́nìí ó ní mọ̀ntẹ́dìrú náà lè mọ̀jà àzá àti kálukú náà níwà máa ronú pé a kọ́lọ̀ ń tiẹ̀ sùn wá wá lẹ́sàn ẹni tí ó bá lọ náà kó lọ náà ẹni tí ó bá lọ àjẹ́ náà kó lọ tẹ́gbà nàbà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó nígbà tí wàhálà bá dé lálùkì hàmà tó yẹ pé òru ìgbóná látara òru pọ̀ nígbà tó òun bá sọ̀kalẹ̀ débi ànábi ní arí nínú wa tó jẹ́ pé òógùn rẹ̀ ó bò ó débi kókósẹ̀ ẹlòmíì òógùn ó bò ó débi ìtàn rẹ̀ ànábi ní ó wà nínú wa tó òógùn ó bò débi ọ̀rùn báyìí ẹlòmíì òógùn wàhálà àlèkè àmà yóò tiẹ̀ bó tán dàrú ni kálukú àwọn àbèrè gbogbo ọlọ́run àwa lọ́mọ àpèl sáwọn ànábì ọlọ́run kọ́nà ọba wa dájọ́ fìtínà ipò wàhálà ipò tánàbí sọ ọ́nà àdìsí àti ọ̀rẹ́rà yẹn á lọ sọ́dọ̀ ànábì wa náà ìwà ànábì wa náà ìwọ làkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run akọ́lọ́ wọn wá sórí ilẹ̀ Allah àtàrọ̀ máa bí náà tí òrí ń ta kó sínú wàhálà ní lọ́bàá abẹ́ lọ́hùn títí tánàbí wa náà sọ pé ọ̀dọ́ ọlọ́run ò ṣe é délé nìyí bẹ́ẹ̀ á lọ sọ́dọ̀ ànábì Ibrahim ànábì bá Ibrahim sọ pé òun ò lè yọ síwájú ọlọ́run ẹ̀rí gbogbo àpọ́nlé ìlà bí fọlọ́wọ́n bá níjọ́ náà lọ ànábì sallallahu alaihi wasallam tó wó lọ gẹ́gẹ́ bá ànábì sallallahu ṣàlàyé náà fún wa tó òun náà padà lọ òun náà lọ lẹ́ni tí ó máa ti àfọ̀mọ́ tí ó máa ti ìbàbàrọ̀ ọlọ́run tí ó máa ti síwájú kó tó fọlọ́wọ́n adájọ́ ó ní eléyìí òun náà ni orí pa ìjẹ́ ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ṣe àfitì rẹ̀ sí ọjọ́ ìgbìlẹ̀ kìyàmà ó ní ọjọ́ náà fàwa kálukú wa dálì kìyàmà yẹn ẹni tí ó máa ran kẹsàn tọlọ́run kọ́ ìfowópamẹ́ni ẹ̀kọ́ kí máa jẹ wá yẹn ní wa náà ní kó lọ kí kó tó di pọ́nà ọ̀bọ̀ yọ̀ǹda fánàgbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní falidali kọ́sọ̀ òbẹ̀ díkẹ́ ó ní tó jẹ́ kọ́lọ̀ ọ̀bọ̀ mọ̀ọ́mọ̀ dá ọjọ́ àkìyàmọ̀ yàn tó fi fi ìjọba ti sí òun náà ni pé ìjọba ajọ́ náà ó tún yàtọ̀ sí gbogbo ìjọba ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ kálukú tún wá rí ọlọ́run má padà lọ́ àkọ́ padà yìí kálukú tún wá rí ah àsìn àmọ́ olóhùn láyé náà bá a ṣe tó sọ́nà ọba wa yìí tóbi tó báyìí wọn fàdáàlìkà kọ́sọ̀bì بالذكر wà ilà ó ní tí kì bá ṣe pé pàtàkì àwọn tó fẹ́ ṣẹlẹ̀ láìkì àmọ́ ni wọn fàwọ́ àlìmáìlì lèyẹ́wòmí dìín ọjọ́ ẹ̀san òun náà lọ́lọ́run níjọ́ náà wà gẹ́rì ìmìnà àyà gbogbo ọjọ́ ayé náà tá à ń lò ńkọ́ tá a náà ní ọba gbogbo ọjọ́ náà ní kò sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa hada akhiru ma fi tafsir hadhihi al nínú tíra tí a ń lò nas'alu Allah subhanahu wa ta'ala an yă yaj'alana min alladhina yastami'una alqawla fayattabi'una ahsana subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tabarin tó ní ìbéèrè kan àbí méjì kò tó di pé wa alaykum